Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà. Ìfẹ́ inú rere sí ènìyàn. Mo fẹ́ gbé Ọlọ́run ga fún ìgbé ayé wa, pàápàá fún àkókò tí wọ́n jẹ́ kí a rí nípa oore ọ̀fẹ́ àti àánú wọn. Bẹ́ẹ̀ ni mo fẹ́ kí wa lọ́mọdé, lágbà, lọ́kùnrin àti lóbìnrin sí káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ ìyè yìí. Mo gbàgbọ́ wípé Ọlọ́run yóò bá ayé wa pàdé pẹ̀lú ìbùkún àti ìṣíníyè ńlá yóò fún wọn ní ìmọ̀ àti ìṣẹ́gun ní gbogbo ọ̀nà yóò yà wá lẹ́nu lórí gbogbo ìrètí àti ìbéèrè wa àtìlẹ́yìn iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí orúkọ Jésù Kristi yóò di àyìn lógo ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín ní òwúrọ̀ yìí màmá bára wa màmá bára wa sọ̀rọ̀ lórí àkòrí tí mo pè ní àdúrà Mósè láti mọ Ọlọ́run àti ọ̀nà rẹ̀ àdúrà Mósè láti mọ Ọlọ́run àti ọ̀nà rẹ̀ bẹ́ẹ̀ ni màá fẹ́ kà fún wa látinú ìwé Ẹ́ksódù orí ìkẹtàléníọgbọ̀n ẹsẹ̀ ìkẹtàlá ìwé Ẹ́ksódù orí ìkẹtàléníọgbọ̀n ẹsẹ̀ ìkẹtàlá bíbélì wípé ǹjẹ́ nísinsìnyí èmi bẹ̀ ọ́ bí mo bá rí oore ọ̀fẹ́ ní ojú rẹ fi ọ̀nà rẹ hàn mí nísinsìnyí kí èmi kí ó lè mọ̀ ọ́ kí èmi kí ó lè rí oore ọ̀fẹ́ ní ojú rẹ kí o sì kí o sì kí o sì rò pé orílẹ̀-èdè yìí ènìyàn rẹ ni. Ẹ ké hallelujah. Ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí, níbí láti rí ìpòǹgbẹ Mósè àti àdúrà. Mósè tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó darí àwọn ọmọ Hébérù tó ń darí wọn kúrò ní ilẹ̀ ìpọ́njú ilẹ̀ íjíbítì tó ń darí wọn lọ sí ilẹ̀ ìlérí ẹ̀rí nínú ìwé yìí àti bí ẹsẹ̀ yìí la rí wípé Mósè ó ń gba àdúrà ó ń gbẹ̀bẹ̀ fún sí ọ̀dọ̀ Ọlọ́run kì í ṣe fún ìbùkún nìkan ló ń pòǹgbẹ fún láti ọwọ́ Ọlọ́run ṣùgbọ́n ó ń pòǹgbẹ ó sì ń gbàdúrà ó ń bẹ̀bẹ̀ fún ìwàláàyè Ọlọ́run àti àwọn ọ̀nà rẹ̀. Nínú eléyìí ni ó ti ń fẹ́, nínú eléyìí ni èmi àti ìwọ láti lè rí ìmúṣẹ Jésù Kristi bí ó ti ṣe fi bàbá hàn wá nínú ìwé Jòhánù orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹsàn ìwé Jòhánù orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹsàn ó ní ẹnì kankan ò tí ì dé ọ̀dọ̀ ọlọ́run rí àbí lọ sí ọ̀run ṣùgbọ́n ọmọ bíbí kan oṣù ti bàbá ẹni tó wá látòkun àyà rẹ̀ òun ni ó fi hàn bákan náà ní òwe Jòhánù orí kẹrìnlá yẹn ẹsẹ̀ ìkẹfà Jésù Kristi wípé èmi ni ọ̀nà òtítọ́ àti ìyè ẹnikẹ́ni kò yẹ lọ́sọ̀dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi eléyìí wá jẹ́ kó yé wa wípé nípasẹ̀ Jésù Kristi ní gbogbo ọmọ Ọlọ́run onígbàgbọ́ fi lè mọ Ọlọ́run gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan àti láti rìn ní ọ̀nà Ọlọ́run. Nínú ọ̀rọ̀ tí a kà yìí àti àlàyé tí mo ṣe yìí gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tí ó ń gbọ́ mi kí ni àwọn àrígbámú tí a gbọ́dọ̀ rí gbámú torí wípé ẹni tí Mósè ń gbàdúrà sí tó jẹ́ ọlọ́run òun náà ni jésù kristi tó fi bàbá hàn wá òun ló wá sí ayé yìí tó fi ọlọ́run ìfẹ́ hàn wá bó ṣe kú lórí igi àgbélébó tó sì jíǹde ní ọjọ́ kẹta fún ìdíyelé àti sanwó ìdíyelé ẹ̀ṣẹ̀ wa nípasẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀rí jésù kristi yìí òun náà ni a sì gbọ́dọ̀ mọ̀ gẹ́gẹ́ bí ẹnìkọ̀ọ̀kan a sì gbọdọ̀ ṣetán láti rìn ní ọ̀nà rẹ̀ torí ìdí èyí mo sọ lẹ́ẹ̀kan wípé kí làwọn tó máa jẹ́ àrígbámú àkọ́kọ́ ò ní wípé a gbọ́dọ̀ ṣàwárí Jésù Kristi boríborí àwọn ẹ̀bùn àbí àwọn ẹ̀bùn rẹ̀ a gbọ́dọ̀ wá Jésù Kristi ní àwárí ká mọ Kristi ká sì mọ̀ ní àmọ̀dájú ká wá ní àwárí tayọ àwọn ẹ̀bùn tí ó lè fẹ́ fún wa. Ẹ̀rí bí gẹ́gẹ́ bí Mósè, a gbọ́dọ̀ lè wá láti lè ní ìjìnlẹ̀ ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run ju kí a kàn máa béèrè fún àwọn ìbùkún rẹ̀ lọ. Ìdí ni wípé ẹ̀bùn tó ga jù lọ tí Ọlọ́run lè fún ènìyàn òun ni Jésù Kristi fún ara wọn níbèrè wípé Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ó ṣe kí ni o ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fúnni wípé ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ kó má bàa ṣègbé ṣùgbọ́n kó lè ní ìyè àìyè pẹ̀kun ìyẹn ni àkọ́kọ́ tá a lè rí ní àrígbámú wípé ká má ṣe wá ẹ̀bùn tayọ ẹni tó lè fúnni ní ẹ̀bùn ìkejì òní wípé a gbọ́dọ̀ lè mọ ọlọ́run a gbọ́dọ̀ lè mọ ọ̀nà ọlọ́run nípasẹ̀ Jésù Kristi ohun tí eléyìí túmọ̀ sí òun ni wípé èmi àti ìwọ tó ń gbọ́ mi ìwọ tó jẹ́ ọmọ ọlọ́run níbikíbi tó o wà lẹ́yìn ìgbà tá bá ti tá a bá ti wá Kristi Jésù rí tá a ti ní ìbáṣepọ̀ tá a ti gba ẹ̀bùn tó fún wa ní ẹ̀bùn ayérayé yẹn ohun tó máa tẹ̀lé ni wípé a gbọ́dọ̀ lọ a gbọ́dọ̀ máa kọ́ ẹ̀kọ́ a gbọ́dọ̀ lè kọ́ ẹ̀kọ́ nípa ayé Kristi Jésù a gbọ́dọ̀ lè mọ àwọn ẹ̀kọ́ rẹ̀ a gbọ́dọ̀ mọ àwọn ìwà rẹ̀ àti nínú eléyìí ló máa lè ràn wá lọ́wọ́ láti máa tẹ̀lé èrò èrò wa àwọn èrò wa àwọn ìṣe wa àwọn ìgbésẹ̀ wa á wá máa ràn wá lọ́wọ́ nínú ẹ̀kọ́ tá ti kọ́ yẹn àti ìgbà Jésù Kristi tá lè máa kíyèsí yẹn òun ló máa ràn wá lọ́wọ́ láti dàbí Jésù Kristi eléyìí ló túmọ̀ sí wípé a gbọ́dọ̀ lè kọ́ ọ̀nà Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi ìkẹta tá a lè rí gbámú tá a sì gbọ́dọ̀ fi ṣiṣẹ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a ti kà yìí òun ni wípé a gbọ́dọ̀ lè sinmi jẹ́ni tó máa sinmi lé oore ọ̀fẹ́ Ọlọ́run tá ò ní ní ìgbẹ́kẹ̀lé nínú iṣẹ́ òdodo ara ẹni. Ẹ rí i pé Mósè ó béèrè lọ́wọ́ Ọlọ́run, ó gbàdúrà sí Ọlọ́run, ó béèrè, ó ń gbẹ̀bẹ̀ fún ojú rere Ọlọ́run. Bákan náà ni àwa tó jẹ́ ọmọ Ọlọ́run tó jẹ́ onígbàgbọ́ a gbọ́dọ̀ lè béèrè nípasẹ̀ Jésù Kristi ojú rere Ọlọ́run nítorí pé nípasẹ̀ òdodo ara wa a ò lè rí ohunkóhun gbà ṣùgbọ́n a gbọ́dọ̀ lè sinmi lé iṣẹ́ tí Jésù Kristi ṣe parí ní orí igi àgbélébú èyí tó jẹ́ ìkẹrin èyí tó ń gbọ́ mi ò ní wípé a gbọ́dọ̀ lè jẹ́ kí ká mú ìwà láàyè Ọlọ́run alààyè ká fi ká jẹ́ kó jẹ́ boríborí kó jẹ́ àkọ́kọ́ fún wa pé ká á láti jẹ́ kí ìwàláàyè ọlọ́run ìwàláàyè olódùmarè ìwàláàyè kristi jésù nípasẹ̀ mímọ́ òun ló gbúdọ̀ jẹ́ ohun àkọ́kọ́ fún wa ẹ̀rí ayé tó dàbí pé ó ní àṣeyọrí ṣùgbọ́n tí kò bá sí ìwàláàyè ọlọ́run irú ayé bẹ́ẹ̀ ó wà ó jẹ́ òfo kí a tó gbégbésẹ̀ ìwọ tó ń gbọ́ mi kí a tó gbégbésẹ̀ kankan a gbọ́dọ̀ lè ṣàwárí ìtọ́ni Kristi Jésù nípa àdúrà àti ọ̀rọ̀ Ọlọ́run. Èyí tí ó tẹ̀lé òun ni wípé ìwọ tí ò ń gbọ́ mi o gbọ́dọ̀ lè lè fi Ọlọ́run alààyè o gbọ́dọ̀ lè dúró láti dúró láti dúró eh, fún àwọn ènìyàn Ọlọ́run ìyẹn ni representation à ń láti lè dúró láti ṣe aṣojú àwọn ènìyàn ọlọ́run pẹ̀lú ìfẹ́ àti ìrẹ̀lẹ̀ bàbá kíyèsí ẹ̀rí pé nínú ọ̀rọ̀ ọlọ́run tá a kà níwèé máa níwèé ẹ́tọ́dù yẹn a rí Mósè wípé ó gbẹ̀bẹ̀ fún ilẹ̀ Ísírẹ́lì bákan náà ni Jésù Kristi ló gbẹ̀bẹ̀ fún wa àwa náà a sì pè wá láti gbẹ̀bẹ̀ fún àwọn ẹlòmíràn a sì lè ru ẹrù àwọn ẹlòmíràn. Ní ìparí, àti bí mo ṣe ń parí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí, mo fẹ́ ká mọ̀ wípé ohun tó jẹ́ àmì tó ga jù fún Kristẹni tó dàgbà nípa ti ẹ̀mí kì í kàn ṣe wípé kó mọ Ọlọ́run nìkan, ṣùgbọ́n ó ń láti mọ Ọlọ́run, a ń láti mọ Ọlọ́run gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ẹnìkan kí a sì máa rìn pẹ̀lú Kristi ní ojoojúmọ́ nínú ọkàn wa yóò máa fi bàbá fi hàn wá yóò sì máa fi ọkàn Ọlọ́run fi hàn wá bí Ọlọ́run yóò sì ṣe máa darí ipasẹ̀ wa tí ó sì máa yí ayé wa padà ní olójoojúmọ́ sí ìwàláàyè Ọlọ́run àbí dídàbí Ọlọ́run Àdúrà mi ni wípé ọ̀rọ̀ tí a gbọ́ lónìí yìí, á yí, á fún wa ní oore ọ̀fẹ́ láti dàgbà nínú Ọlọ́run, láti máa ní, láti ní èrò bíi ti Mósè, láti rí iṣẹ́ tí Jésù Kristi ṣe, iṣẹ́ ojú rere àti ọ̀fẹ́ èyí tó jẹ́ fi kú fún wa lórí igi láti fi bàbá fi hàn wá àti ìfẹ́ Ọlọ́run tí èmi àti ìwọ gbọdọ̀ ṣe fún àwọn ẹlòmíràn nípa gbígbẹ̀bẹ̀ fún wọn àti láti fi Ọlọ́run hàn àwọn ẹlòmíràn nípa ìgbé ayé ti Jésù Kristi èyí tí a ti gbà mo gbàdúrà pé lórúkọ Jésù Kristi nípasẹ̀ wa ayé wa a fi Jésù Kristi hàn fún ògo Ọlọ́run bàbá bí ó bá di ọjọ́ mẹ́jọ nípa orí ọ̀fẹ́ Ọlọ́run a ó tún máa pàdé tí ẹ bá ní ẹ̀bẹ̀ àdúrà tàbí ìbéèrè kankan a lè pè mí sórí aago plus two three four eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù a tún máa pàdé Jésù ní Olúwa ó dàbọ̀.